الحمد لله الذي يجيب المضطرين يسأله ما في السماوات وما في الأرض كل يوم هو في الشهن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدقى فو ولا وباوة وباء الله وباتي wọ́n máa ń dá gbogbo ẹni tí máa ń pè é lóhùn ẹni bá ti pè ọlọ́run ọlọ́run ọ̀dà lóhùn òṣèlú tá a máa ń sá lọ́dọ̀ rẹ̀ tó ju ọlọ́run Allah lọ gbogbo tó wà ní sánmà pátá àti gbogbo tó wà ní inú ilẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ń pè ọlọ́run ni wọ́n ń bẹ ọlọ́run wa ilaykum ba'dul ad'iyya al-warida min al yóò wá bẹ̀rẹ̀ láti máa mú àwọn nǹkan tó yẹ kí á mójútó nínú àdúrà wa tá a fi máa pàtàkì ìwé náà lẹ́yìn náà dùn áwùdù kúlù mọ́sìn tó bá wá lọ tó dé padà sílé ìgbà tó fi wọlé padà àwọn àlùjànnú tó kópa gbogbo nulẹ̀ rẹ̀ wọ́n ti wà ní sitting room wọ́n ti wà ní bedroom wọ́n ti wà nínú kitchen wọ́n ti wà ní everywhere tẹ́jẹ́ bá ti jáde àwọn wọlé padà ní àdẹ́bìnrin ẹ̀bẹ̀ bá ti wọlé báyìí tó sílẹ̀kùn báyìí ó wí kankan jáde lẹ́nu ó ní bísímìláhì wàlá jìnnà pẹ̀lú orúkọ ọlọ́run ọba la fi darí dé o àbí orúkọ ọlọ́run kò pè láàrọ̀ náà orúkọ ọlọ́run ọba ní ma sọ yàn kì í ṣe pàrọ̀ àtúndé bísímìlá ẹgbẹ́ tá ànábì sọ àwọn afẹ́ ìlẹ́bọ̀ yẹn àfẹ́ká kókó nàìjíríà àfẹ́ká kókó ilẹ̀ yorùbá wọ́n máa lọ kánò kí wọ́n lọ kaduna haúsá tẹ́ẹ̀ bá ti fi ọ̀rọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ àwọn náà ò ní fi yín lẹ̀ lọ́rùn bisimilah ẹ wo tí muhammad sọ sallallahu alaihi wa sallam anabi ni bisimilah pẹ̀lú orúkọ ọlọ́run wà lájìnà láfi darí ilé o wà bisimilah kharajna torí pé pẹ̀lú orúkọ ọlọ́run la jáde tẹ́lẹ̀ kí ló sọ wá jáde orúkọ ọlọ́run kí ló sọ wá padà wálé ilé tá a fẹ́ wọ̀ yìí náà kí la fẹ́ fi sọ́ra orúkọ kìí ṣe بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا àwọn agbára lé ọlọ́run ọba علي agbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó bá ti wí anábìlá àwọn àlìjànú yẹn wọ́n máa jáde ìjọ gba rúfin jáde ìjọ gbojú wíńdò jáde ìjọ gba inú ilẹ̀kùn jáde wọn ò ní rí wọn àmọ́ wọn máa jáde nítorí orúkọ ọlọ́run tó dá yẹn àdébìtẹ́ bá ti dáńbì kan àwọn àjẹ́ tó wà ń bẹ́ pòórá bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala Allahi rabbina tawakkalna àwọn àdúrà kéékèèké náà ni àmọ́ bó ṣe kéré ohun agbára ńlá ni lẹ́yìn náà ọwà sálámà sí àwọn tó wà nílé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu bismillahi walajina wa bismillahi kharajina wa ala Allahi rabbina tawakkalna assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àwọn ará nínú ni wà alaikum salam wa rahmatullahi wa barakatuhu ọwá wọlé ọkàn wọlé okó mílò wọlé provision láìsàtẹwà ọ̀nà ti wí <laughs> wàhálà ti dé ẹ mọ̀ pé ṣètò àtàwọn ọmọ rẹ̀ wọ́n dẹ́dẹ́ wá káàkiri everywhere ni wọ́n ti dóde wá wọ́n ní tọba sì ti sọ́tán lóòótọ́ àgbà àwọn èṣù tó wà ní kàràkàrà àdúgbò yìí yóò mọ̀ sọ fáwọn yòókù rẹ̀ nínú ilé ẹ̀ pé láàmà bí ta lẹ́kùn láàmà bí ta lẹ́kùn gbogbo ẹni tẹ́wàá ń bí tẹ́wàá fẹ́kẹ́ jóná ẹ̀ lè sún bí lálẹ́ yìí o anábìlọ́sọ̀rọ̀ ti sọ yìí o anábì ní ìdágbà ṣètọ́nà sọ fún wọn ni ẹ pé láàmà bíi ìtàlákùn ẹ lè súnbílẹ̀ ni ó ó tún wá fẹ́ jẹun gbà tó wọlé ó tún ní bísímìlá à ṣètọ́nà sọ fún wọn pé wàlá àṣà àlàkùn kò sóúnjẹ tẹ́ fẹ́ jẹ kò sóúnjẹ alẹ́ fún yín bí ó ó ti sọ bísímìlá àmọ́ tó bá ti bísímìlá yọ̀bọ̀ jẹun tó bá ti jẹun yóò jòkó tì ọ ọmọ alálàkàlà wọ́n lè yọ àwọn rẹ lóru látòjú oorun tí wọ́n yọ ọ́ ṣètàbáyì àwọn àlùjànnú wọlé lọ́yàn lọ́rùn wọ́n máa lọ lọ́rùn báyìí tí wọ́n náà jí tó rí pé nìkan lọ lọ́rùn eléyìí ṣe àṣàṣe o àwọn jinnu ni tí wọ́n ń káàkiri tí wọ́n ń dẹdọ́ ọmọ anábì ádámà èyí tí wọ́n bá wá ránṣẹ́ oní ni jinnu ni wọ́n ń pè ní àbìlù ni wọ́n ń pè ní àṣàṣí àránṣí àti ti ọwọ́ jinnu àti tọmọ anábì ádámà tó lè bẹ jinnu kọ́lọ́mọ́jì prayer eleven prayer kìíní citadel of believer hisnul muslim àdúrà qabla ta'am ọ̀fẹ́ jẹun ní bismillah tọ́bá ti jẹun tánkọ́ ó ní alhamdulillah ó sì lè wí délẹ̀ alhamdulillah alladhi at'amani hadha wa razaqanihi min ghairi hawlin minni wala quwwa ọlọ́mọ dúpẹ́ o ọba tó fún mi jẹ ó fún mi mú àdìsí kínní èmi ò lágbára àti jẹ ìyìn lágbára àti mu agbára rẹ̀ mo fi jẹ agbára rẹ̀ mo fi mu wallahi kò sí tó lé dájẹ́ àfikọ́ lọ́wọ́ bá aláwọ̀ fún ọ ọlọ́mọ fi pípẹ́ nìkan kan wa dùwà ònáwó ọwọ́ rojọ́ tán àbí ẹ sọ̀rọ̀ tán pẹ̀lú àwọn fámílì àtàwọn ọmọ ọ̀fẹ́ lọ lè sùn sọ láwọn àlìyàn tó jáde rẹ̀ kan wọ́n tó ń bọ̀ lóru o àtúnbọ̀ <laughs> wọ́n máa ń Allahu la ilaha illa huwa al-hayyu al-qayyum deli wala yaudu ibduhuma wa huwa al-aliyyu al-azim ayat al-kursi tọba ti gbé nílé bẹ́ẹ̀dì rẹ̀ kọ kẹyọkan tọba ti kẹyọkan anábìnrin la yazala alayka minallahi hafizun ọlọ́wọ́n bá aláwọ̀ mú màláíkà kan yóò mú nínú àwọn màláíkà rẹ̀ yóò ní kọ́ wá dúró nígbèrè rẹ̀ hafizun yóò wá dúró yọmọ wòran tọba ti pé Allah tó wà nínú kùrìsì nìkan lọ́sẹ̀kíní lọ́gbàgbọ́ polisi yìí gbọ́ nílẹ̀ yorùbá ayé kó àgbàdo kalẹ̀ báyìí ìdajì àpò àgbàdo wọ́n máa wá fa polisi wá one thousand tẹ̀sùbà yóò máa mú kan síbẹ̀síbẹ̀ náà kọ́ àwọn náà wọ́n padà pa àwọn àlejànú ẹ̀ wọ́n dọ̀rọ̀ ẹ̀rú torí pé wọ́n bá ti ṣe polisi yìí tán ẹ̀yìn ibo ní tó lọ jama ẹ̀yìn tó lọ dọ̀ bàbá aláwo méjèèjì wọ́n lò ọlọ́run sì yọ ọkọ̀ náà ọ̀rọ̀ yẹn ni tọ́ bá ti lè dìbọ́lọ̀ nìkan ọlọ́run di ó tí ọ tọba ti ní nǹkan mìíràn tọ́sọ́ ọlọ́run yọwọ́ náà rọ rẹ man tawakkala ala shay ukila ilay mi bá ti gbára lé nǹkan mi ànábì lọ́lọ́run yọwọ́ náà rọ rẹ ni ọlọ́run àdúpẹ́ o lẹ́mi wá fi balẹ̀ àwọn mí ni wọ́n mọ̀ pé àwọn pípù yìí wọ́n ní nǹkan kan tí wọ́n ń lò fáwọn ní kò sí tá ń lò àwọn àdìkárù sọba wal masa àwọn àdúrà tá ń lò náà ni ẹ̀mí ọ̀ balẹ̀ ẹnì kan ò ní dún mọ̀wúrú mọ̀wúrú mọ̀ ọ̀kẹ́rù ọba ọ̀ ẹ̀rù àlìjànú ò ní bọ̀ tó bá ti dó dédé tó bá ti ń sẹ́lọ̀ àlìjànú ọmọdé ọlámù yóò mọ̀ gbọ́ lágbé àdúrà tẹ́lẹ̀ kó ṣe wọ́n ní kò sí ìta bá ti kà á ọlọ́run ní màláìkà kan kọ́ máa sọ wa lẹ́yìn náà àtàn wa fẹ́ atẹ́gùn sí ọwọ́ atẹ́gùn tá a fẹ́ sọ́wọ́ yìí kò ní sí tọ́ḿbẹ̀ ọkàn fatẹ́gùn sọ́wọ́ ọ̀pọ̀ àwọn ọkọ̀ báyìí ọmọ ya wọ́n ní ànábì ò lè má ṣe tó bá fẹ́ sùn rọ̀ṣúlù sallallahu bọ́lọ̀n ṣe fẹ́ràn ètò tọ́lọ̀n dúró tì í tó ànábì ò lè má ṣe kó tó sùn yọ pa ó pọ̀ báyìí yọ wà fatẹ́gùn èyí tí ò ní ní tọ́nú ànábì sallallahu alaihi wasallam wọ́n ní yajma'u kaffayhi thumma yanfuthu fihima tó bá ti pa ọ̀rẹ́ papọ̀ tó fatẹ́gùn sí fayakra'u fihima yọ wà kà sínú ẹ̀ yọ kà sínú ọwọ́ yẹn kí ni wọ́n kà kul huwallahu ẹ̀yọ̀ kan kul a'udhu birabbil falaq ẹ̀yọ̀ kan kul a'udhu birabbin nas ẹ̀yọ̀ kan tọ́ba ka mẹ́tẹ̀ẹ̀ta tán yóò wá ṣọ́ra orí ẹ̀ ọmọ ya orí rẹ̀ ń tọ́ba jí dáadáa ọmọ fẹ́ ra eré tọ́ba orí tán ó fẹ́ ra ojú ọrùn àti ibi tọ́ba hàn nínú ara rẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ ọ̀fọ̀wọ́ra bó ṣe fi ráhùn kìí ṣe àdí àyàn àtàwọn àjẹ́ ó àṣírí ni látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam anábìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn àpapọ̀ àwọn àlìjẹ̀nú àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì èṣù àti gbogbo àwọn tí wọ́n ń pèrè ẹni láburú lóru àtàwọn ẹranko burúkú tí wọ́n máa ń rìn káàkiri àtàwọn olè tí wọ́n máa ń yalé olé amúrọ̀bà ayákìlà tí wọ́n fàyàn kó nulé wọ́n ní wọ́n ní dọ́dọ̀ yẹn tí ló fi ṣe kíni tí ló fi máa ọlọ́wọ́n sọ tọ́ ẹ̀yọ́ miami èmi ti sọ tèmi o kẹ́nìkan mọ̀ máa sọ pé òun ọmọ tó wọ́n ṣe òun ní bùkátà sí kọ́ ọmọ wa máa wá àwọn àfáà ká àbíkọ́ kàn gbọ́ ọ̀daràn kan lérí rẹ́díò àbí tẹlifíṣàn kó ní máa bọ̀ wá gbàdúrà lọ́dọ̀ òun ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ọ̀kan bẹ tí máa parọ́ wá yóò ní ẹ wá fún ẹ̀bẹ̀ àdúrà ǹsẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣàdúrà ni tí wọ́n fi wá sọ àdé àdé bísínẹ́sì tí wọ́n ni tí wọ́n ni ọlọ́run ní ẹ pè ọlọ́run ògbó ẹ̀yìn àfa ẹ bá wọn pè mí òsì tó burúkú yẹn lọ burúkú yà tí pọ̀ bá ka mọ́ tí yọ̀mọ́ ti ṣe mọ́ nígbà tó ti mọ́ tó ń ṣe mọ́ àdúrà gan ò lè rí ṣe mọ́ ẹ̀hẹ̀ wọ́n gbé ọ lọ burúkú yà àbí ìrònú yẹn ti débi pé ọ̀ concentrate máa lérí ayé ẹ o ti wà depressed o ti fẹ́ dọ̀ ẹ̀hẹ̀ wọ́n lè ṣe rúkìá fún wọn wọ́n gbé ọ lọ́dà wọn rúkìá kọ́lọ́mọjà ọgbẹ́ni kọ̀ọ̀kan káàkiri àmọ́ tójú ojú rẹ̀ sharp ọ̀gbọ́n orí ọlẹ́nu tó fi yanu ọ̀wà bẹ̀lọ́n ọmọ bẹ́ẹ̀ lọ́n fúnra rẹ̀ ni ọmọ sàdúrà fúnra rẹ̀ nígbà wá ní àwọn àfáàní ọmọ bọ́ sàdúrà ìwé sàdúrà àwọn kan mẹ́rin àwọn olówó kò síwá àdúrà nílé ẹ̀ kìí ṣe kankan kọ́lá ìmí ìkírun yóò ní ìtòlá àfáà tí ń bá àwọn sàdúrà lóṣooṣù ọ̀dà jòkó síbẹ̀ jòkó síbẹ̀ àbí yín tó bá ṣẹlẹ̀ yín pèsè ò yín pè ìmáàmù lọ́ba pè ìmáàmù lóru fóònù ọlọ ìmáàmù ti pa fóònù ẹni tí fóònù tiẹ̀ tí kì í wà ní off ní gbogbo ìgbà téèyàn kọ́ńtà tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́sàn àti lóru Allahu la ilaha illa alhayyul qayyum sinatun wala nawm ẹni tí èsùn ó filẹ̀ nípe nọ́mbà imam nípe nọ́mbà ṣéwù ṣéwù tó náà sẹ́ sunkún darí tí bùkátà imam náà bẹ̀lẹ̀ tó náà ti ń sunkún lọ́dọ̀ ọlọ́run lóru tí òun ti yẹn ju tiẹ̀ tán ẹja lè dìmọ̀ ọlọ́run aláwọ̀ individually ká lè kọ́ bá sí sàdúà ká sì máa ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà owó ilẹ̀ ìfẹ́sà àmì nànáwó wọ́n ní bóyá náà àkọlé ọlọ́run bóyá ọ̀nà tó ṣàdúrà ó dòrú báyìí lọ́ba ńlá burúkú wípé ẹnìkan kan lọ́rùn rẹ àbẹ́nìkan ọkàn yóò àdá sí ọ ní máa ń lé ọ àbíbẹ́sì kan wọ́n jọ sínú kanga lọ́nlọ́dọ̀ orí rẹ̀ lẹ̀ báyìí àgbàrá ẹ̀jẹ̀ orí rẹ̀ kò ti kú kọ́dà lómi orí rẹ̀ kí wọ́n ti di lókun kò sí àwọn àrà tí àwọn àṣetánì fi ìyàn dá lójú oorun ìmísì ní tí wọ́n bá kọ lọ lójú oorun ọ̀rà para àpẹẹrẹ rẹ̀ tó bá jí wọ́n yàn yàn ń wèrè látọjú oorun wọ́n máa ń lùyàn ní nǹkan látọjú oorun téèyàn sùn tí ó sì ní jí mọ́ wọ́n kàn ló sùn náà ni òun ní màkà àwọn ìjà ló ti pa kọ́lọ́n mọ́jì ipa èso kọ́kẹ́ni kọ̀ọ̀kan wa àwọn olùfọ́ àwọn ní tọ́ba ti lálàkàlà mí àwọn mí gan sàkàrà wọ́n yóò máa tó sí ẹ̀mí ìròsí bẹ̀ dáadáa tó nígbà míì ẹlẹ́mí sàṣkàrù pẹ̀tù yọ́ kàmà sàṣkàrù yóò tó máa tẹ fóònù ọfẹ́ sùn ni ẹ ẹ̀yìn sàṣkàrù ẹ̀mí ìròsí dọ́dọ̀ ọlọ́run bóyá àdúrà yẹn strong dáadáa yìí máa ṣẹlẹ̀ nígbà míì torí tó bá ń ṣàdúrà ẹni tí máa jẹ́ ká dọ́gba ni pé ọ concentrate lérí àdúrà ọ gbà kọ́lọ̀ lọ ń bá sọ lásìkò tó ń ṣàdúrà yẹn kìdìgbọ́ máa ṣàdúrà yẹn mẹ́rọ wà bómi wọ́n ní ó máa ṣẹlẹ̀ nígbà míì kéèyàn wá lálàkàlà ti wọ́n ní àwọn àjànú yẹn tó ti dẹ́rù bàyàn lójú oorun wọ́n ní mùsùlùmí òdòdó kọ́ mọ̀jẹ̀rọ ọba ànábì ni ọkàn yí ẹnu rẹ̀ sápò sí náà ni ọwọ́ àti tafur ma'arik a'udhu billahi minash shaitani òun wà ní itọ́ díẹ̀ kì ṣe tọ́ labalábá yóò ní ẹ̀ta warawara kíní ìtọ́ ẹnu